ṣe nǹkan wa à ń ṣe nǹkan wa à ń ṣe everything wa but ìgbà tí ọlọ́run máa ní pé ìwà àtẹ̀dí táìmì ti tó kẹ́ni ògúngbè sign me up bí story yẹn ṣe lead mi ò fẹ́ sọ but kẹ́ni ògúngbè sign me up mo drop album tèmi tó ń pè ní pass. Hmm. Hmm ìyẹn ni pa.s.s pain and success pain stress equal to success. Pain and stress equals to success. success. That's mm. pass. To buy the album no. Yeah. I think I have it. Yeah. So, Bàbá iṣẹ́ yẹn kún iṣẹ́ yẹn kún gidigidi síbẹ̀ ni waka wiki wà ẹ̀yin náà wá ẹ wá ẹ wá ẹ wá ẹ dá ọ̀gbadà ẹ dá ọ̀gbadà ń gbà yẹn ọmọ yorùbá ọmọ ọlọ́lá ọmọ yorùbá ọmọ yorùbá tí wọ́n bá sọ̀rọ̀ sí hmm. tí ò bá gbọ́ràn. yọ́nì kan chẹ́chẹ́chẹ́ bàbá èwo ibo ni láìpẹ́ yankee wà ṣé yẹn ni. inú album yẹn náà ni. àbẹ̀jà fún ẹgbẹ́ Idris. ok no no inú inú Mr Lecturer ni. ìyẹn wà ẹ̀ẹ́dẹ́ àdúró sórí pass náà bàbá eh, hit back to back. nínú pass hmm. nínú pass a ní orin bíi ṣe ó lè gàlè. Ajíbọ́lá lè gàlí. Ní gàlígàlí. Pàṣẹdé. Òtó bá rọ̀ ní gàlí. Ẹ fẹ́ gbọ́ ah. bàbá ẹ̀yin àti Báwàsí ní ṣókí báwo lẹ ṣe lẹ. ah Báwàsí. torí ẹ ṣe jẹ lọ sí. ṣé o mọ̀ pé. ẹ tún ṣe jolly gali. Bawasi, bawasi jẹ́ blood brother ni from a from mama tó yàtọ̀ àti bàbá tó yàtọ̀ but gbogbo ìgbà tẹ́mi wá struggle ní lẹ́kọ̀ọ́ yẹn hmm. tí bá ti lọ sájógúnlẹ̀ tí máa rí ṣókì tí máa rí Bawasi tó wá perform hmm. tí bá lọ sí show bàbá kẹ́kẹ́ máa rí Bawasi tó wá perform ìgbà tí Bawasi close gan mi ò nọ́ọ̀rẹ́ kankan ju Bawasi lọ máa lọ Bawasi ní Mushin tí bá ti lọ sí Mushin bá ti dé báyìí dáhùn ìdírí ti dé o ìdírí ti dé o pé alámà làwọn akẹ́jẹun ìwà àti ìdírí kẹjẹun àsìn you know like a brother you never had Paso is mm. just too down to earth mm. so mama Paso alaja, hmm. tó bá ti wá báyìí màá máa rí màmí ní. lára lára wọn lójú hmm. wọn níṣe wọn. níṣe hmm. wọn màmá máa gbàdúrà fún Paso màmá máa gbàdúrà fún Paso màmá máa gbàdúrà fún Paso màmá máa gbàdúrà fún Paso màmá gbàdúrà Paso Paso máa di màmá mú màmá máa ah so i dey i dey i dey see myself for inside paso manṣe alhamdulilayi rabbi alamin màmá mọ̀ mí dáadáa ìyá olóríire ìyá ìyá alálùbáríkà báraka so ó jẹ́ kémi àti paso close mọ́ because èmi ò fi màámi ṣeré i don joke with my mom i love my mom so so much my mom was my everything. My mom taught me everything, you know. Um, I, like I said, I didn't know my father. The only father I had was is is Kenny Kenny Gume. So Bawa Bawa CJ, the only friend that I can relate to, you know, because we're coming from the same, you know. So bàbá báwo ni album yẹn generally ń gbà báwo ni báwo ló ṣe ṣe lọ́jà sí kí ni kí ni success rate ẹ jẹ́ kí ni level yẹn gbà ẹ jẹ́ ká mọ̀ ń gbà ẹ. Eh, ìgbà yẹn even up till now kò sí nǹkan tó ń pè ní eh, music industry regulation mm. bí banking industry regulation and telecommunication regulation so it's one on one straight màá kó cdc ẹyin mọ́tò tí bàbá wa ti tí bá ti. Mm tí bàbá ti lọ ṣe nǹkan tó fẹ́ ṣe tó fẹ́ tà nǹkan tó fẹ́ tà ní Alábà èmi máa kó tèmi sí inú mọ́tò máa máa wọ street lọ́ba bá wọn tèmi wá náà wọn pé ó ti jáde ta Kánò gan máa ṣe ni I like mo fi relationship ṣeré máa make sure pé mo keep relationship so tí n bá ní any problem máa lọ bá bá wà sí pé àbá wà sí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báwo ni kì í ṣe ìdírí báyìí lè ṣe máa ṣe báyìí lè máa ṣe báyìí lè máa ṣe ìjọ kan mo kọ̀ wọ́n pé àbá ah, wà sí wà wá gbóhùn sórí hip hop beat kì í ṣe pé kòkò máa kọ fújì yẹn gbóhùn sórí hip hop beat ó ní à ìdìrí èmi ò ràn gbogbo hip hop tó ń ṣe yẹn o lọ ṣọ́ra ẹ gan o jẹ́ kó rí ẹ pé o mo ní ẹ bá wa sí future ni mo sọ fún ẹ yìí tó bá máa ṣe ń sìn tó mọ̀ ọ́ ṣe ìwọ nìkan ló máa jẹ́ only fuji artist tó máa ní timing lórí hip hop beat tó dẹ̀ máa ju anything tó dẹ̀ máa ṣe hip hop beat full hip, hip, fuji hip hop album. mo ní báwa sí ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ máa fi ṣeré o ó ní ẹ ìdírí òyàbá àlàyé máa ṣe wọ́n á ní pé kì í soso mo gbé wọn producer wọlé máa ju beat báwa sí òun rè bóyá máa ju rè. a ní máa ṣe ẹ bóyá máa ṣe ẹ náà ní but o máa ní láti ka timing ẹ. I was walking down the street of Lagos State. Mo ní sisi kan tó lẹ́wà tó tún lápọ̀. Mo ní bàwá sí òdì ẹ̀. Mo ní pàṣọ ṣòwà o. Mo ní bèbí yá. Mo wà o. Ó ní ṣe bàtà ṣírò wọ̀ tàbí kàbí clé mo ní kéde sí àwárí pẹ̀lú àwọn àní ìdírí mo ní kàkí bọ́ kì í ẹ̀ ìṣàkọ́ mọ́. báwa sí. ẹni tó tó bẹ́ẹ̀ náà rí ẹni tó tó bẹ́ẹ̀ rí báwa sí èèyàn mi ah, eh, my blood gbà eh, salute eh. báwa sí salute. another massive big big big big. and tó bá máa wo gbogbo every Fuji musician tó try láti dàbí Pasuma gbóhùn náà fẹ́ kọrin sí orí hip hop beat wọn ti bá Paso ojú ronòde wọn bí wọn dání àbínibí yàtọ̀ sí ability Paso na hip hop head láti bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ kọrin sórí hip hop beat kó dúró déédéé kó lọ bá Paso kó fún wọn láṣìírí wọn. báwa sí gbà Tao Balenga Ìdídòwò Matthew gbà. bàbá ẹni pé ẹ má bínú aláti máa mú ni ṣókíṣókí ni torí ibi tá à ń lọkọ bàbá ó kàn ní data kọ̀ bẹ̀rẹ̀ sí gbọ́n Mr lecturer ṣé bàbá tún ti lecturer ni ẹ kàn tún yà síbẹ̀ yẹn ni ní kejì tó jáde ìyẹn náà tún dàgbòròrú bàbá. ó níjọ́ kan tí a lọ ṣe ṣú kan ní Unilag èmi àti Paso náà la lọ ṣe ṣú yẹn so Paso ti ṣe ṣú tán òun ti ń lọ èmi wá ń jáde pẹ̀lú ọ̀hún tèmi pẹ̀lú ten ten bí a ṣe jáde nínú gate unilag mo ṣáàrí pé gẹ́ẹ̀ kan ó fẹ́ sọdá títì tó bá sọdá títì á tún sọdá padà tó bá tún sọdá á tún sọdá padà á tún máa ṣe báyìí á máa ṣe báyìí ó mọ̀ kó mi ò dẹ̀ láàkì láti máa fojú rí inú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run á sọ fún mi pé ọmọ yẹn o lọ find out nǹkan tó ń ṣẹlẹ̀ mo wá lọ bá ọmọ yẹn mo ní kó relax kó relax mo ní kó jókòó ó wá jókòó mo ní Idris Abdulkareem lórúkọ mi ní sùúrù inspector general of police commissioner of police Kánò lọ ti wá mú mọ wọn gbogbo tí problem bá jẹ tó bá share ẹ pẹ̀lú mi hmm. have problem shared is have problem solve so sọ fún mi kí ló dé má jàyà ṣòrí tó bá jàyà tó bá lè sọ. So, ohun tó bá lè lọ sọ tó bá lè sọ fún mi ò lè lè sọ fún bàbá ẹ ò lè lè sọ fún màmá ẹ sọ fún mi ó ní à lẹ́kítọ́rà mi ni mi ṣe nǹkan kan mo kàwé mo pass bọ̀ ó kàn fún mi lódo ni n pé tí n bá bá òun sùn òun ò lè pass mi ẹ bàbá mi ò dẹ̀ mọ̀ mo á wò ó bóyá kí n máa lọ lé kí n lọ sọ fún dáàdì mi hmm. àbí so òun ló ń fà tí mo fi ń mo ní hmm. tí mọ́tò bá jàmọ̀ ẹ̀ tó bá lọ kú dànù nǹkan hmm. nítorí lẹ́kítọ́rà olórí burúkú kan tó jẹ́ kó fẹ́ take advantage ẹ̀ mo ní òkè ibo ni lecturer ti ní kó wá bá òun ìjọ wo ó níbẹ̀ lòun fẹ́ lọ yìí lòun fi wọn pé ṣé kóun máa lọ síbẹ̀ àbí kóun lọ sọ́dọ̀ dadi ah wow ó touch mi gan mo á sọ fún mi pé o mọ̀ kó tó máa ṣẹlẹ̀ wo mọ́tò yẹn sórí bọ́ọ̀sì yẹn èèyàn mélòó ló rò pé ó wà nínú bọ́ọ̀sì yẹn ó ní à ah, wọ́n tó bí mẹ́jọ mo ní ok mo ní lecturer yẹn ṣé ó lè yìnà mẹ́jẹ̀jọ ó ní ó ti sà mo ní ok kámẹ́rà wà ń bẹ́ o wà wá tẹ̀lé lecturer yẹn wà á lọ síbi tó ti ní kó wá wà á wọnú yàrá yẹn tó bá ti wọnú yàrá yẹn ṣẹbẹ nípò tí tilẹ̀kùn yẹn kó wá máa sọ pé ah, lecturer èmi gan ti ń dúró dè yín kókò máa wò pé ah, ọmọ yìí ti yàtọ̀ léènì kó bọ́ṣọ tó bá ti bọ́ṣọ òun náà máa bọ́ṣọ tó bá máa fi di five minutes kó má pẹ́ o má waste time gangan o so tá a bá wọlé a máa bẹ̀rẹ̀ sí record lecturer àti ní ìhòòhò ẹ̀ lórí kámẹ́rà kó wá fi yòókù lẹ̀ fún mi ọmọ yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ ńgbà tàdé bẹ́ẹ̀ ńgbà tó máa fi di five minutes gbogbo àdẹ̀ jáde ọ̀dẹ̀ wọlé lọ ọmọ na military school I go I no dey fear anybody unless tí n bá mọ̀ pé eh, èmi eh, kì í eh, ṣe nǹkan tó yẹ kí n fẹnu sí but nǹkan tó bá ti jẹ́ pé owó jọmọ́ injustice wọn ò bí mi dá màá sọ̀rọ̀ ṣáà ni so àwa wọlé lecturer yẹn wà shock mo dẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn boys mi dẹ̀ bẹ̀rẹ̀ sí record ẹ̀ mo ní mr lecturer how you dey my name na idris abdulkareem you know me èmi ni mo kọ orin báyìí èmi ni mo kọ orin báyìí èmi ni mo kọ orin báyìí lẹ́yìn o dẹ̀ ti fún mi lónìí kan láti kọ mr lecturer ló dẹ̀ máa jẹ mi tí mo bí mo yìí máa kọ́ o hmm. bọ̀ sórí ọmọ yìí tí wọ́n bá bí ẹ̀dá tó bá bí ìyá ẹ̀dá ó fail ọmọ yìí sórí recording tó wà lọ́wọ́ mi yìí máa tọ́jú ẹ̀ títí láyé láyé àti láéláé máa dẹ̀ fi orúkọ ẹ̀ pamọ́ bò dẹ̀ ní sọ fún ẹ̀dá ẹ̀ ní ààyè kankan. Hmm. bọ̀ ìjọ tó bá tún di stop ọmọ yìí èmi àwa lọ bá ọ̀gá mi tó jẹ́ kẹ́ni ògúngbè pé ohun tó ṣẹlẹ̀ rí ọ̀gá mi kí ló máa take me kí a play nǹkan tó ṣẹlẹ̀ yìí lórí. yọ̀dà <laughs> amóhùnmáwòrán <laughs> gbogbo ayé rí. Hmm. mo ní ṣùgbọ́n tí o bá fi ọmọ ilẹ̀ tó o embarrass ọmọ yìí mọ́ tó o ṣe nǹkan kan pẹ̀lú ọmọ yìí mọ́ tó o dẹ̀ fail paper ọmọ yìí mọ́ tó dẹ̀ ń ṣe nǹkan ẹ̀ tó yẹ kó ṣe o dẹ̀ ń pass exam ẹ̀ then mo lè destroy ẹ̀ lọ́jọ́ iwájú but guess what as an I still dey that wow. you know that lọ wa ọmọ that ọmọ cassette a máa ń pè ní that ó ṣì wà you know that ni Well, I don't need it anymore. bẹ́ẹ̀ni torí ẹni yẹn. lecturer ti ní family ó ti sọ pé òun ò lè ṣe nǹkan tóun ò ṣe mọ́ ọmọ gẹ́ẹ̀ lọ sí skul mo fún ní change tó wà lọ́wọ́ mi lecturer wọ aṣọ ẹ̀ mo dẹ̀ promise ẹ̀ pé mo lè mo lè gbé sórí afẹ́fẹ́ mo dẹ̀ lọ lé mo ní ọmọ ah sorry mi tẹ̀ béèrè orúkọ ẹ kí ni orúkọ ẹ bímbọ something something mi ò fẹ́ porúkọ fún wa náà gbàtẹ́mi dẹ̀ dé studio bí mo yín lọ́njọ́ yẹn mo ṣe I understand why mo ṣe I understand why tí ọlọ́run fi ní ká lọ fún show yẹn think of bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀ ah lọ́lé straight studio la lọ a lọ record Mr Lecturer album tó fi dífá fún Bímbọ́ Owóyẹmí my name na Bimbo, Bímbọ́ Owóyẹmí tàṣẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tá à ń sọ ń pa olùkọ́ tó ń bá ọmọléèwé sùn ó ń ṣẹlẹ̀ láàrin bàbá àti ọmọ ó ń ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní society àwùjọ tàwa ó ń ṣẹlẹ̀ láwùjọ tàwa ń burúkú dẹ̀ ni àwọn àwọn èèyàn kan dẹ̀ wà tó pera wọn ní Eh, ọmọlúàbí yorùbá tí wọ́n wọ́n parọ́ fúnra wọn pé eh, tí àwọn bá bá ọmọ wọn sùn ń pò máa fún àwọn ní ẹ̀mí gígùn ẹ wò irọ́ ni o kò sí nǹkan tó jọ o irọ́ ńlá ni o ẹ wò kò sẹ́ni tí ò lè kú o ẹ má parọ́ fúnra yín má rí ìbínú ọlọ́run ẹ má rí ìbínú ọlọ́run ká máa ṣe dáadáa kí a máa ṣe dáadáa gbogbo ìgbà everybody máa sọ pé ah gbogbo orin mi ó ń ba government wí ó ń ba ilé ìwé ó ń ba but ẹ wà ṣèbí lẹ́yìn tó jẹ́ twenty twenty a ní government kan láti south west tó ń pè ní Ṣèyí Mákindé ó declare asset yẹn náà kó tó di twenty third ó ti san salary búrẹ́dì ló ń tà fún ìyá rẹ̀ kó tó di ẹnjìníà tí ọlọ́run gbàdúrà rẹ̀ ṣèyí mákindé òfin kan bò kan fún kankan irú ọ̀wọ́n olórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ ní àwùjọ wa ọmọ oòdùà irú olórí bíi Ganiu Ìbà Ganiu Ìgè Adams tó jẹ́ pé ó dúró ti ọmọ oòdùà kò jẹ́ kí owó bòun lójú kì í ṣe gbogbo èèyàn ló lè ra Gani Adams pẹ̀lú gbogbo ẹ̀ tí Daniel Adams bá gbọ́ owó lọ́wọ́ ẹ̀ ó nífẹ̀ẹ́ ló fi fẹ́ fa gba owó lọ́wọ́ ẹ̀ fún iṣẹ́ tó ṣe Gani Adams ó ní ọmọ ogun bíi like six million tó jẹ́ pé tí wọ́n bá wọ town pẹ̀lú bóyá wọ́n sọ pé Boko Haram ti wà ní lọ́yọ̀ọ́ Boko Haram ti wà níbí Gani Adams ó ní agbára láti sọ fún àwọn ọmọ ogun kí wọ́n bẹ̀rẹ̀ ìjà kí wọ́n wọ forest kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èèyàn burúkú ni Yorùbá èèyàn burúkú ayé àtọ̀run ni Yorùbá wọ́n máa ń tààyàn lọ́pọ̀ ni wọ́n fẹ́ jẹ́ kí Gani Adams dàbí terrorist kí wọ́n á mú Gani Adams pé òun ló ṣe báyìí òun ló ṣe báyìí but guess what Gani Adams ìsìn gan ni ọmọ Oòduà nídìí ẹ jù tó bá ní pé o ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó wá dákẹ́ Oòduà ò gbé ẹ but ìwọ tèmi mọ̀ pé ààrẹ ọ̀nà kákàǹfò balógun ni ẹ ìsìn yìí ló máa dìde fún gbogbo Yorùbá nítorí pé Yorùbá ló gbé pírẹsidẹ́ǹtì yìí tó fi wá parọ́ fún wa yorùbá tó dẹ̀ gbé pírẹ́sídẹ́ǹtì wa òun ló mọ ohun tó òun àti pírẹ́sídẹ́ǹtì jọ agree ẹ wá o gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ má jẹ́ kó pẹ́ o wọ́n wà nínú gbó wa o wọ́n dẹ̀ ti rẹ́dì láti pa everybody ẹ jẹ́ kó rí yín lọ pé gbogbo yìí tẹ́ ń ṣe tẹ́ ń ṣe òṣì káàkiri yẹn ẹ lọ wake up kẹ́ ṣe kí ni kẹ́ jẹ́ kí Gani Adams. Who lead àwọn ọmọ ogun Gani Adams ò fẹ́ bẹ́ẹ̀ nìkan kan jàbọ̀ ó fẹ́ protect gbogbo ọmọ Yorùbá Lagos state governor mo fẹ́ràn yín létí pé Ọ̀yọ́ state governor ti sign Àmọ̀tẹ́kùn sínú law o kì í ṣe neighborhood watch lọ sign o Akérédolú ti sign Àmọ̀tẹ́kùn sínú law o kì í ṣe neighborhood watch lọ sign Èkó ẹ lọ ṣọ́ra yín o gbogbo bẹ́ẹ̀ ṣe níyì sí i ọlọ́run ò lè bá yín jẹ́ o yorùbá ń wò yín o ẹ ṣáàdì bóyá ìṣẹ̀lẹ̀ ní London táwọn ọmọ yorùbá ti ní ó ti sú wọn ń pé báyìí báyìí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ní nàìjíríà a lot of ọmọ yorùbá ló ti sú yorùbá ló jẹ́ àjù nínú gọ́ọ̀mẹ̀ntì yìí náà ẹ máa jẹ kó jẹ́ nítorí ohun tẹ́ fẹ́ jẹ kẹ́ wá pa gbogbo ọmọ yorùbá kó lè ṣẹlẹ̀ o kó lè ṣẹlẹ̀ o ibẹ̀ lẹ ti máa ṣe o gbogbo ẹni tó bá wà against àmọ̀tẹ́kùn èèyàn burúkú ni ẹ wá tí wọ́n bá politicize àmọ̀tẹ́kùn tẹ bá mú neighborhood watch pé kọ́ á lọ represent àmọ̀tẹ́kùn hmm. twenty twenty three tẹ́ ẹ̀ ń rò yẹn ohun tó máa ṣẹlẹ̀ ẹ̀ lè rí expect ẹ o because báwo lọ́ọ́ máa ń sọ wọ́n ní God propose eh, man proposes eh, ìlú wa kù sí lọ́wọ́ ẹ má dalẹ̀ ẹ má dà á lálẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi má dà á lálẹ̀ àwa tẹ̀sí ń bọ̀ ń bẹ̀ yẹn torí mo ní àwọn bàbá kan wà ń tàbá yín sìn nothing but the truth ni tí wọ́n pé wọ́n ti yànnà náà wọ́n ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú táwa báyìí sìn èmi sì máa bẹ̀ yẹn bàbá mi gbọ́dọ̀ máa béèrè ń pa torí èèyàn tẹ fẹ́ràn gidigidi gidigidi ni olóògbé Fẹlá anukula Kútì èèyàn yìí gidigidi ni ẹ mọ̀ afẹ́ mọ ìbáṣepọ̀ ẹ̀yin àtàwọn ọmọ méjì tí mọ̀ pé wọ́n wà sọ́wọ́n náà ń ṣiṣẹ́ orin yẹn yálà Fẹ́mi Kútì àti Ṣeun Kútì ṣé bó ṣe wà báyìí sìn ṣé wọ́n ń gbé ìgbésẹ̀ tí bàbá náà gbé ṣé wọ́n ń gbé bó ṣe tẹ́yìn lọ́rùn dáadáa torí mọ̀ kẹ́ bàbá Fẹ́mi Kútì ṣe onígbà kan náà mo fẹ́ kẹ́ ọ̀hún alẹ́ mọ̀. Ṣeun Kútì ń ṣe bó yẹ kó ṣe Fẹ́mi ò ṣe nǹkan kan Fẹ́mi dákẹ́ ni inú mi ò dẹ̀ dùn bó ṣe dákẹ́ nítorí pé gbogbo ọmọ Yorùbá tí wọ́n mọ Fẹlá wọ́n expect pé kí Fẹ́mi kí ohun ẹ̀ ẹ̀ kó wà lókè nípa nǹkan tí bàbá ẹ̀ máa ń sọ but Fẹ́mi ló mọ ohun tó fà á tó fi dákẹ́ òun ló dẹ̀ mọ̀ but tó bá béèrè lọ́wọ́ àwọn fáǹsì ẹ̀ wọ́n á ló ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ èmi ò rí Fẹ́mi kó sọ Fẹ́mi tèmi mọ̀ kì í ṣe nǹkan kò ń ṣe Fẹ́mi tèmi mọ̀ ṣùgbọ́n Ṣeun Kútì ojoojúmọ́ ló ń sọ̀rọ̀ o ojoojúmọ́ ni ṣé ń sọ̀rọ̀ o ọlọ́run rèé èmi rèé spirit ìfẹ́lá rèé ojoojúmọ́ ni ṣé ń sọ̀rọ̀ o bọ̀ Fẹ́mi Kútì ti dákẹ́. bàbá irúgbà tí ààrẹ kejì wa vice president Yẹmí Ọ̀ṣínbàjò tó lọ sí shrine nígbà yẹn tí wọ́n lọ bẹ̀rẹ̀ sí bọ́ọ̀hùn yẹn sọ̀rọ̀ nǹkan nǹkan kí ni ìyàtẹ̀ kọ sírù yẹn ń gbà yẹn. tí Fẹlá bá wà láàyè kò sí anybody most importantly ẹni tí ó ti bàbá ẹ̀ mọ́lé tó parọ́ ń pé bàbá bàbá bàbá ẹ̀ bàbá ẹ̀ ń pé bàbá òun ń pé ẹ̀ ó ṣe money laundry tó dẹ̀ jẹ́ ń pé PTA ní Fẹlá dìmú tó fi travel nígbà yẹn ẹni yẹn ni president sì tó ń pè ní Muhammadu Buhari igbákejì ẹ̀ wá ní Yẹmi Ọ̀ṣínbàjò tó wá tí Fẹ́mi wá gbà kó wá sí shrine um, spirit Fẹlá gan ò lè inú ẹ̀ ò lè dùn fún Fẹ́mi Fẹ́mi ló mọ ohun tó wọn àti wọn jọ ní tó gbà tó fi jẹ́ kọ́ wa o but spirit Fẹlá ò lè ever jẹ́ kí inú spirit inú Fẹlá ò lè dùn nítorí pé ohun tó yẹ kí Fẹ́mi ṣe ni pé Fẹlá ńgbà tó wà láyé ó jà ó sọ̀rọ̀ nípa ITT ó sọ̀rọ̀ nípa Buhari ó sọ nípa two point one billion ó sọ nípa àwọn enemy tí wọ́n á ti ìyá òun mọ́lé eh, bọ́lẹ̀ látòrí òkè ó sọ bí òun ṣe gbé màmá òun sórí tó fi gbé lọ sí dọ̀dọ̀ barak irú ẹni náà tó wá jẹ́ ìbágbèjì ẹ̀ ló wá jẹ́ kó fi wá sí shrine tí ò yẹ but èmi tí wàá wò ó pé torí pé ó jẹ́ Yorùbá bóyá Fẹ́mi mọ ohun tọ́jọ́ sọ bóyá Buhari ti sọ fún pé má bínú kankan dẹ̀ ti tó fi wá sí shrine tó fi wá sọ but la lójú gbogbo ọmọ aráyé tí wọ́n wá sí shrine tí wọ́n rí Ọ̀ṣínbàjò ní níbẹ̀ tí Fẹ́mi náà wá gba microphone tó wá sọ pé they did not pay me anything ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ kò anybody ló béèrè kankan bóyá wọ́n. ẹyọ fún ẹ ló wà bọ̀ fún ẹ ló. wá sọ pé they did not pay you anything fún ó jẹ bó ṣe jẹ ìwọ ló béèrè ẹjọ́ tó bá jẹ mi ò kí ń dáhùn. bọ̀ṣúárì ṣeun ṣeun sọ̀rọ̀ o láàrin èmi àti ọlọ́run àti fẹ́lá ṣeun sọ̀rọ̀ o ṣeun sọ̀rọ̀ o dédé má bí a kù dédè má bí àkó sọ̀rọ̀ o dédè ò kì í ṣọmọ Fẹlá o but guess what To bá rí dédè ó ti rí Fẹlá but ó ní àwọn nǹkan tí àwọn èèyàn ò mọ̀ ń pa dédè má bí àkó tó jẹ́ pé ìjọ tó bá ráyè láti interview Dede má bí àkó a lè sọ fún ẹ. ẹ ṣe bàbá mi bàbá orin yín tí gbogbo ayé mọ̀ tó dẹ̀ pé títí dọ̀la títí di ọ̀túnla títí di ara yáyáyá máa gbọ́ nàìjíríà jagajaga tó yẹ pé ó jẹ́ nǹkan tó yẹ pé ó dé báyìí ó dà gbòòrò rú gidigidi tó dẹ̀ pé ó níwọ̀n nǹkan tẹ sọ́ngbà yẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn tó dẹ̀ dàbí pé bó ṣe ń rí iná aṣekí ni yóò máa ṣẹlẹ̀ ni ìgbà yẹn ó ní nǹkan tó wá ṣẹlẹ̀ ń pé ó di pé ààrẹ ìgbà yẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wá di pé dáàdì yín jagadára kìnnìkan kọ̀ọ̀kan tẹ bá jókòó tẹ bá gbórin yẹn ń sìn kí ló máa wá sọ́kàn yín. èmi máa ń rẹ́rìn-ín ni máa wò má ní Ọbásanjọ́ ẹ̀rín ń pa mí lẹ́rìn ṣé wọn tó fà Ọbásanjọ́ ìkan náà ni ó ti Gani Adams mọ́lé tó bá rí Gani Adams kò béèrè lọ́wọ́ ẹ̀ ó máa ṣàlàyé sítórì yẹn fún ẹ Ọbásanjọ́ ìkan náà ló sọ pé bàbá mi àti ìyá mi jàgàjàgà bàbá mi ajénifújà ajénifújà tó add value sí country yìí ajénifújà an economist in the banking industry tó rán gbogbo àwọn ọmọ ẹ̀ tó ní tó rán wọn lọ sí òkè òkun tó náà ń ṣe dáadáa nínú banking industry mi mọ baba, mi two years ni mo wà tí bàbá mi fi kú but who are you to think because you don't know me, my father is not a politician or a commissioner or, or, or, or, or a senator, that you talk to my father like that. He was going to come back at you. Ironically, Baba mi jaga ìyá mi jaga, ẹ̀yin kọ́ ni bàbá mi ni. Ṣẹ́yìn ò jagajaga báyìí. Bàbá Ọbásanjọ́ ẹ ti kọ lẹ́tà mẹ́ta fún Buhari nínú ọ̀sẹ̀ kan nínú lẹ́tà tẹ̀kọ fún Buhari ṣe bẹ́yìn náà ni ẹni tó wà lára àwọn tí wọ́n gbé Buhari kó wá di president ṣégbà yẹn ẹ̀yin ò mọ̀ pé Buhari ò lè rí ìlú Nàìjíríà ni ẹ mọ̀ ó tọ́ tó wà ń bẹ̀ nísìn ẹ̀yin lẹ wá di chief campaigner tẹ wá sọ pé Nàìjíríà jàgàjàgà lóòótọ́ ẹ mọ̀ kọ́tọ́ náà bá sọ fún yín Ọlọ́run bá sọ fún yín pé agbára ò ń ṣe gbogbo gbà power no be forever ọlọ́run bá sọ pé tó bá wà ní ipò kó lò ó kó fi add value sílé ayé ọ̀hún yẹn kó má lò ó jákujàku kó má jẹ́ jákujàku kó má ṣe báṣubàṣu kánẹ̀yìn ti ṣe dáadáa ní ṣe bí Idris Abdulkarim máa máa sọ dáadáa ń pa yín lẹ́nu gbogbo burúkú tẹ ṣe náà ni ó ń padà sí bọ́ ẹ jẹ́ wọ́n á sàn kankan o láàrin èmi àti ọlọ́run kánú ẹ̀yin lẹ́wà lórí oyè tí buhari ń ṣe tí boko haram ń pààyàn káàkiri mo mọ̀ pé ẹ̀ lè jẹ́ kí irú bọ́bá ìṣẹ̀lẹ̀ ẹ máa ti put it back in check bọ́ torí àwọn miscalculation tẹ ṣe ní ọjọ́ iwájú tí ẹ jẹ́ káwọn senator wa di olè tán wá ń jí alẹ́ mọ́ wa lórí gbogbo owó wa wá ń kó jẹ ṣe bóun ló fà á tí gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀ ẹ wọ ẹ jẹ́ ń sọ fún yín o tí ẹ bá rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ nàìjíríà tó wà ńlẹ̀ yìí ọlọ́run ọba máa jẹ́ kẹ́mi gùn á wá fìyà jẹ yín. òun lè gbọ́ yẹn bó ṣe ń wá sára bàbá náà bá ṣe ń ṣe kí ni ni bàbá ṣe ń gbé síta ẹ̀dẹ̀mọ̀ kí mo ti sọ fún yín tẹ́ bá ti wà lọ́dọ̀ bàbá bó ṣe rí gangan ni. bàbá àwọn yín nothing but the truth òun ló wà ń tà tó dẹ̀ pé kí ni <laughs> ó jẹ́ conscious album tó o bá fẹ́ gbọ́ òótọ́. má dìbẹ̀. kò dídì pé bóyá o fẹ́ ṣe. a lọ ṣe ìṣekúṣe ẹ ẹ wọn bí bàbá lára àwọn èyí tó wà ń bẹ̀ bàtí mo rẹ̀ pé iṣẹ́ ń lọ gidigidi ẹmú kan náà wọn ọmọ ìyá yín náà ẹjọ́ wọ studio tó jẹ́ láàrin fasasi sound sultan ẹjọ́ country yard yẹn ń ṣe káàkiri báyìí akọ̀wé country yard tẹ́lẹ̀ náà bàbá ẹ sáré sọ díẹ̀ nípa orin yẹn fún wa tó dẹ̀ pé kílé pé sound sultan lẹ́tún gbé wá tẹ́jọ́ po ilé pọ̀. sound jẹ́ conscious musician èmi àtẹ̀gbọ́n ẹ̀ dáre ní ìpàdé but sultan jẹ́ Um, um, Baba D Jeopardy you know but Sultan jẹ́ ẹni tó wo tó jẹ́ very conscious comedy ni Sultan fi bẹ̀rẹ̀ wàá rí pé music ló uh-huh. Sultan jẹ́ ẹni tó wà very conscious ó dẹ̀ mọ̀ wáyé tó fi jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ọmọlúàbí rere tó jẹ́ pé kò fi irun ẹ̀ ṣeré ó ń kírun ẹ̀ dédé um, Baba D náà ó ń kírun ẹ̀ dédé báyìí ń ṣe tiwa nìyẹn ah, mùsùlùmí ni wà but ah, ah discriminate. Uh-huh and um, tó bá gbọ́ gbogbo orin sultan eh, eh, bush bushmeat cash hunter ó eh, lè bushmeat cash hunter wọ́n á rí pé conscious music ni so àwọn tó bá wà conscious lèmi fẹ́ bá ṣe nǹkan so tó bá dẹ̀ gbórin yẹn you know country hard o oh, but we go overcome forget your sorrow but we go overcome ojoro don òjòrò don dey but we go overcome mo rò ń pé ah sultan nìkan ló lè gbé iṣẹ́ yẹn jáde èyí tí èmi àti Ṣeun ṣe papọ̀ separate album ni wàá tó gbọ́ yẹn náà máa tó jáde. Um, bàbá yorùbá yorùbá ronú yẹn ẹ ti ń sàn yẹn náà ẹ ti yàrá àwọn tíráàkì tó wà nínú ibi náà ni. ó jẹ́ orin tí ìyá mi sọ fún mi kan tó ṣaláìsí ń pé. Idrisu sọ fún Yorùbá kan ronú mo wá ṣàlàyé ẹ̀ fún brọ́dà mi kan à ń pè ní King White mo ní àbáyé báyìí báyìí ni oṣù ti rí báyìí lóye lọ o King White náà ní à ọ̀rọ̀ yẹn lágbára gan o màmá fẹ́ kẹ́ sọ̀rọ̀ ni o báyìí báyìí báyìí báyìí ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ àṣẹ báyìí òun la fi gbé jáde tó fi wá dòun because tó bá gbọ́ Yorùbá ronú òótọ́ ló wà ń bẹ́ẹ̀ gbogbo orúkọ tí mo pè àwọn orúkọ tó jẹ́ ń pé wọ́n láti ṣe pẹ̀lú history mi nídìí ilẹ̀ Yorùbá tó o bá gbọ́ orúkọ ẹ̀ that means pé o kò lè fáìn láti o ti ṣe nǹkan kan tó da nídìí ilẹ̀ Yorùbá presently ó wá jẹ́ nǹkan tí àwọn Yorùbá máa ń pè ní ehm, legacy gbogbo everything is not about money kì í ṣe gbogbo nǹkan ni lówó máa rà mm, mm, mm, eh, yorùbá máa ní kò sáṣe gbé àṣepamọ́ ló wà eh, ìwọ tó bá jẹ́ ọmọ yorùbá máa ṣe dáadáa tó bá jẹ́ dáadáa ni dáadáa náà ló máa rí o ò lè gbé iṣu o ò lè gbé iṣu kó lọ ká àlùbọ́sà bó bá ṣe ṣe náà ló ṣe máa bá rẹ̀ èmi dẹ̀ rí Ganiu Ige Adams bíi ọmọ yorùbá tí ó dúró sí ààyè ẹ̀ tó dẹ̀ dúró sí òótọ́ ẹni tí ò bá láìkí Gani Adams èèyàn burúkú ni ìkàdẹ́ ni wàá gbọ́ o wọ́n lè fẹ́ wá bẹ̀rẹ̀ sí gba orúkọ Gani Adams yẹ because ẹ ti ń gbọ́n pa oró dúdú àdís oró dúdú àdát a lot of things máa ṣẹlẹ̀ ẹni tó gbogbo ẹni tẹ́ bá ń wo interview kẹ́ mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀ a lot of things máa ṣẹlẹ̀ Gani máa dúró ó máa pa àwọn èèyàn ti kàn ti parí pé ẹ coward ni Ganiu kí ló dé tí ò fi dìde ńgbà tó bá mọ̀ tó mọ̀ pé àwọn terrorist wọ forest wa ní káàkiri gbogbo Yorùbá land kí ló dé tí ò fi jáde kó kó gbogbo ọmọ ogun jáde tí Ganiu bá kó gbogbo ọmọ ogun jáde OPC wọ́n ní Ganiu ti di terrorist wọ́n mọ̀ mọ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe bọ̀ èmi fẹ́ sọ fún Ganiu pé kò ní choice ó láti dìde ó dà láti sọ̀rọ̀ ó dẹ̀ láti béèrè lọ́wọ́ wọn ta lálẹ́ kó lọ bá gbogbo wọn bá wa kí wọ́n tó pa gbogbo gbogbo Yorùbá tán because tó bá dákẹ́ oru ipò ààrẹ ọ̀nà kakanfò tó fún yẹn ó kàn máa dàbẹ́ ni pé kò wọ́ tiẹ̀ ni ọlọ́run dẹ̀ lè jẹ́ kó rí bẹ́ẹ̀. bàbá mi gbọ́dọ̀ má bèrè nípa èèyàn yìí gidigidi náà ni nígbà tí a ṣe ọjọ́ mẹ́jọ màmá ń bí gan-an bó ṣe jẹ́ pé wọ́n ṣe kinní tó wọ́n gbórí wọlé síbí ọmọ yẹlé ṣòwò rẹ̀ èèyàn yín ni wọ́n dẹ̀ ń gbégbésẹ̀ oríṣiríṣi láti bí ọdún méjì mẹ́ta àmọ́ bó ṣe ń gbé náà oríṣiríṣi nǹkan náà ń ṣẹlẹ̀ bàbá ẹ bá mi yànnà. wàá máa gbọ́ tọ̀wọ́n ọmọ Yorùbá máa sọ pé Ṣòwòrẹ́ ò kì í ṣe Yorùbá Ṣòwòrẹ́ ò kì í ṣe Yorùbá Ṣòwòrẹ́ ò kì í ṣe Yorùbá Ṣòwòrẹ́ máa lè jẹ́ ẹni tó ní relationship pẹ̀lú yọ̀ púpọ̀ but nǹkan tẹ́mi fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ni pé Ṣòwòrẹ́ ìjà gbogbo èèyàn ló ń jà ìjà táwọn èèyàn tí àwọn oríṣiríṣi Yorùbá tí wọ́n tí wọ́n ṣe bójúbójú tí wọ́n lè wá sọ níta tí wọ́n lè wá dúró kọjá fún òun ní Ṣòwòrẹ́ ń jà eh, hypocrisy Yorùbá ti pọ̀ jù Yorùbá ló níwà Yorùbá ló ní culture yorùbá ló mọ bọ́jú máa train ọmọ tó máa fi ṣoríire bọ̀ yorùbá dẹ̀ ni ó ní hypocrisy jù yorùbá ló máa betray yorùbá ṣọ̀rọ̀ yẹn yé ẹ n tó fa sometimes tó yẹ kó òun yẹn máa fi ń fẹ́ wo oṣù rẹ bí ọmọ Niger Delta nìyẹn torí pé wá láti Ondo bọ́ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín o ìjà tí ṣòwò rẹ̀ ń jà ìjà Odùduwà ni o ìjà Nàìjíríà ni o ìjà Ìgbò ni o ìjà gbogbo ọmọ Nàìjíríà ni o ìwọ tó bá ní pé o nífẹ̀ẹ́ ju ṣòwò rẹ ìkà ni ẹ èèyàn burúkú ni ẹ ṣòwò rẹ lè má ní grace láti trust àwọn èèyàn láti bá wọn ṣe nǹkan but èmi mọ̀ pé ìjà tó ń jà ìjà gbogbo wa ni advice mi also fún Ṣòwòrẹ́ ni pé kí ó pe gbogbo àwọn èèyàn kó sùn ah OPC ní Ṣòwòrẹ́ tẹ́lẹ̀ náà gbogbo wa tó jẹ́ studio union ààrẹ ọ̀rọ̀ kàkà fún tún support ẹ̀ rí so kó padà lọ sí àwọn relationship yẹn kó gbé wọn papọ̀ pé ẹ wá o ẹ jẹ́ ká brainstorm báwo la yẹ máa ṣe kí gbogbo wa máa fi di ẹyọ kan kàdẹ̀jà fún nǹkan tó jẹ́ tiwa but irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ but jẹ́ ń sọ fún ẹ Ṣòwòrẹ́ ń jà fún gbogbo ọmọ Nàìjíríà kí ló dé kí ló dé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí Ṣòwòrẹ́ ẹ di Buhari ẹ di Buhari mú ẹ di attorney eh, general Malami mú ṣòwòrẹ́ ò ṣe nǹkan kan ṣòwòrẹ́ ò jí owó ẹnì kankan ṣòwòrẹ́ ò ṣe ṣòwòrẹ́ ń jà fún ọmọ nàìjíríà ni ẹ jẹ́ ká dákẹ́ ká má máa sọ̀rọ̀ ń pé kinní kan kinní kan kinní kan ìkankan náà ni gbogbo wa so imagine pé ṣòwòrẹ́ àwọn tí wọ́n contest fún president tó jẹ́ ọmọ kéékèèké kí gbogbo wọn wá papọ̀ then kí ṣòwòrẹ́ re arrange relationship ẹ̀ pẹ̀lú. Eh, Gani Adams tó ná ọmọ ogun rẹpẹtẹ kí wọ́n wá wá sí kọ́fìmọ̀ ṣe ọmọ kan kọ́ jáde pẹ̀lú nǹkan kan Nàìjíríà máa dùn bọ́ èmi fẹ́ ṣe tèmi ìwọ fẹ́ ṣe tiẹ̀ ìwọ fẹ́ ṣe kíni yẹn kò lè wọ́n kàn máa fi wá ọ̀hún bíbù yìí máa fi wá pa ni nǹkan tèmi rí nìyẹn but n pé Ṣòwòrẹ́ èèyàn burúkú ni Ṣòwòrẹ́ òun kì í ṣe èèyàn burúkú Ṣòwòrẹ́ ń jà fún gbogbo wa ni ẹ̀gbọ́n mi wọ́n rá lámà àwọn báyìí pé irú ẹ̀yin tẹ wà ń bí báyìí tí ìmọ̀ báyìí tẹ̀dọ̀ ń sọ bó ṣe rí báyìí pé èmi ti wò èmi dẹ̀ ti sọ wọn rẹ̀ nínú adé máa rò pé irú yín báyìí náà àsìkò ti tó tó yẹ ká bẹ̀rẹ̀ sí máa gba ipò torí mọ̀ pé tí irú ẹ̀yin bá wà ní Àbújá báyìí pé bóyá sẹ́nẹ̀tà bí nǹkan mọ̀ pé bẹ́ẹ̀ yẹn kò lè sí nǹkan tó máa ṣẹlẹ̀ bí pẹ́sẹ̀jẹ́nsì yìí o ẹ sọ sí i. ọ̀rọ̀ tó sọ òótọ́ ni ṣùgbọ́n èmi mo jẹ́ ẹni tí ọlọ́run bá máa ń sọ fún kó ṣe nǹkan tí ọlọ́run bá ti sọ fún mi pé kí n ti ṣe mo lè má ì tí ì ṣe but tí n bá rí lójú oorun tọ́lọ́run bá ní kí n ṣe ìjọ keje ni màá bẹ̀rẹ̀ àsìkò ní gbogbo nǹkan mo dẹ̀ mọ̀ pásìkò náà ti súnmọ́ but ọlọ́run ò ti sọ fún mi kí n join politics but mo mọ̀ ń pé ọlọ́run ọba ní vision fún mi ó dẹ̀ máa fi wọ̀n mi àsìkò yẹn dẹ̀ ti fẹ́ tó bí mo ṣe rí nìyẹn. àwa bẹ̀rẹ̀ sí máa gbàdúrà báyìí torí nǹkan táwa rí tó ń ṣẹlẹ̀ lókè lábújá yẹn kò jẹ́ nǹkan tó dùn máa wánú kò jẹ́ nǹkan tó dùn máa wánú ẹ má bínú ẹ̀gbọ́n mo fún àtọmọdé lẹ́nu bàbá kan wà tí wọ́n gbé sórí amóhùnmáwòrán lánàá kíní kan Farouk àbí nǹkan ni tí wọ́n ní pé Nàìjíríà níbi tó wọn tálákà pọ̀ sí jù tó wá sọ pé bẹ́ẹ̀ kọ́ bàbá yẹn kàn wí kòtò kòtò ọ buhari ò win alákọ̀ọ́kọ́ kò win ẹlẹ́kejì kò win ẹlẹ́kẹta yorùbá tó gbé buhari wá kí n fún tó fà tó fi gbé buhari wá tó bá rí yorùbá náà béèrè lọ́wọ́ ẹ̀ nítorí pé òun ló mọ ohun tó fà tó fi gbé buhari wá ó ti wá gbé buhari wá báyìí ó wá dákẹ́ ìyà wa ń jẹ ọmọ yorùbá kò tún sọ̀rọ̀ kí ló dé tí ò fi sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi gbogbo ẹ ṣe wá ń lọ yìí tó di kó dàbí pé gbogbo ẹ ti wá fẹ́ẹ́ ó ti wá wà lójú kan báyìí torí pé kó tó di pé bóyá pé ìjọba eléyìí wọlé láti pàdé tẹ̀lẹ̀ ti sọ fún mi pé ìjọba tó ń bọ̀ yìí náà ń pé kíni mo ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó kíni ẹ̀gbọ́n kíni ó wá dàbí kọ́rọ̀ ẹ̀ ti fẹ́ dà bẹ́ẹ̀ sí i àtẹ̀gbọ̀gbà ẹ̀ lórí amóhùnmáwòrán ẹ̀ mú apologize náà mo ń sọ yìí à ń lè sọ ọ́ sì nọ́dún méjì mẹ́ta bóyá àyípadà lè wà bàbá o. bàbá twenty twenty three ló ń bọ̀ yìí níbo ni kàn ọmọ nàìjíríà níbo ni níbo ni torí à ń gbọ́ sí ń pé ẹ ẹ yorùbá máa gbà à ń gbọ́ pé ẹ ẹ haúsá ló ń padà à ń gbọ́ pé ibo náà ná ibo lẹ́rù àwọn ọ̀dọ́ tó ń wò yìí tí wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ bá sọ ó jẹ́ nǹkan tó ní làákàyè báwo lẹ́yìn ṣe rò bí kò lọ àbí báwo lẹ́yìn ṣe fẹ́ kí àwọn ọ̀dọ́ náà wò pé kó ṣe lọ. nǹkan tó bá máa ṣẹlẹ̀ lójú ayé ó máa ṣẹlẹ̀ ní ojú ọ̀run that spirit even tó máa ṣẹlẹ̀ in what will happen in the in the physical physical will happen in the spiritual. èmi ò lè sọ fún ọlọ́run on behalf of ọlọ́run pé báyìí ló máa ṣẹlẹ̀ èmi àwa fi ọlọ́run lẹ̀ kó ṣe nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bọ̀ èmi fẹ́ sọ nǹkan nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo àwọn tó rò ń pé báyìí ló ṣe máa rí hmm. bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa rí o ohun tí ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. ọmọ kí mo sọ pé bá ti wà pẹ̀lú rú ẹ̀gbọ́n wa báyìí legendary dis abdulkareem tá bá ti wà báyìí <laughs> mo ti sọ torí pé a máa mu tí kan bá tán a mu tí kan ẹ tó ti wà láti bíi thirty years tí wọ́n ti ń bá kinní bọ̀ ṣé ọ̀rọ̀ wọn fẹ́ ṣe ni. nothing but the truth wà lọ́jà ẹ mu ẹ kò jẹ iṣẹ́ pọ̀ ńbẹ̀ ẹsẹ̀ gbọ́lá mi dódó sáwúsá rí ẹ lọ máa wò yìí <laughs> ó fi haúsá ó fi kọrin ẹ̀gbọ́n náà ló ṣe mi tẹ̀lé gbọ́dọ̀ yẹn ṣe ń lọ àwọn ará ilé gan ka ka ka torí ọ̀rọ̀ sì pẹ̀ mi sì máa mú yín o èmi sì máa mú yín lọ sí Ẹdó lọ́dọ̀ èèyàn yín Adams ṣe ọmọlẹ̀ a sì máa lọ èmi dẹ̀ sì máa mú yín kalọ̀ kánò ọ̀dọ̀ Ganduje èmi sì máa mú yín padà Kaduna ẹ̀rù fáyé Kaduna kìlì tún sọ̀rọ̀ ń pa so ọ̀rọ̀ pọ̀ mẹ́ta sì máa lọ. ni ó mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Kaduna wọ́n ń pa àwọn tó jẹ́ ẹlẹ́sìn kristẹni ní Kaduna tó jẹ́ ọmọ southern Kaduna tí ò dẹ̀ yẹ kó bẹ́ẹ̀ Nàìjíríà ni wá Yorùbá Ibo, Hausa um, Christian Muslim and traditionalist bí a ṣe wà nìyẹn but àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ti gba owó láti àwọn ìlú kọ̀ọ̀kan láti sọ Nàìjíríà di ìlú àwọn èèyàn kan. ohun tó dẹ̀ fà tó fi rí bẹ́ẹ̀ àwọn British ló fà òun ló dífá fún èèyàn bíi Nnamdi Kanu wàá gbọ́ tó ń pariwo Biafra Biafra Biafra tó bá dẹ̀ máa wò dáadáa ò tí ì rí kí Yíbò di president ní Nàìjíríà rí ok before bi nineteen sixty wọ́n jagun Biafra wọ́n pa Yíbò rẹpẹtẹ Wọlé Ṣóyínká lọ sí ó lọ sí east wọ́n Gawon arrest ẹ̀. wọn nítorí pé lọ ṣe akínkanjú àwọn yúùtù yìí kàn bízí wọn wo big brother káàkiri wọn ṣe ṣòṣì orí burúkú káàkiri wọn wọn wọn ta kàlòkàlò orí burúkú káàkiri nígbà wọlé Ṣóyínká ó máa ó máa ó máa kúrò London ó jókòó àwọn tí wá sọ pé à kí ló ń ṣẹlẹ̀ ìlú ẹ fẹ́ bàjẹ́ kọ́ńtírì ẹ fẹ́ bàjẹ́ nǹkan kan báyìí báyìí fẹ́ ṣẹlẹ̀ nǹkan báyìí báyìí fẹ́ ṣẹlẹ̀ wọlé Ṣóyínká ló ní pé òun máa dìde òun máa lọ kóun lọ bá wọn sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ so bàbá dìde wá wọ́n wá lọ sí Biafra wọ́n tì í mọ́lé ní ngbà tó máa kúrò tó parí interview pẹ̀lú Ojukwu pẹ̀lú bọ̀bọ̀ BBC òyìnbó yẹn mo ti pàgbé orúkọ ẹ̀ ó tẹ̀lé Wọlé Ṣóyínká wá wọ́n parí interview Wọlé Ṣóyínká padà sí Nàìjíríà bóyá dé Nàìjíríà báyìí Gọ̀wọ́n mú wọn tì í mọ́lé ohun tó fà tí wọlé ṣeun ká fi lórúkọ tó ní lẹ́nìí ni ẹ àti àwọn ọ̀mọ̀wé gbogbo nǹkan tó ti kà so sórí ilé ayé yìí kì í ṣe pé kó wá kókò wá ilé ayé lásán òṣì ilé ayé burúkú kò wá ilé ayé òṣì ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó wá ilé ayé tó kọ̀ rú pé kókò wá ilé ayé wá mutí wá. Wa wá wá wá wá hustle nǹkan tó máa rí jẹ ń pé nǹkan tó wá ṣe nìyẹn pé tó bá dẹ̀ ti rí nǹkan tó máa jẹ tó ti rí jẹ tó ti wà tílẹ̀ bá tó ti mọ́ tó tún wá nǹkan míì tó máa jẹ tó bá máa fi dàgbà wáyé burúkú wáyé òṣì ọlọ́run ẹ̀ wá lé ayé kó wá ṣe àwọn nǹkan kan ni so that wà á ní orúkọ wọn ò ní kó lọ fi èèyàn ṣòwò kó fi ní orúkọ o kó ní orúkọ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sorúkọ ẹ̀ orúkọ àwọn ọmọ ọmọ ọmọ ẹmọ ẹ máa máa wà títí láéláé òun ni Fẹlá ṣe òun ni Wọlé Ṣóyínká ṣe òun lè mí ṣe òun ló múnú mi dùn òun ni Ṣeun Kútì ń ṣe òun ni Ṣọ̀wọ̀rẹ́ ṣe òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe òun ni Kẹ́ni Ògúngbè ṣe so tó bá wá ilé ayé tí ò wá ṣe nǹkan kan tó kọ̀ wá jí ń pé ọ́sùn nǹkan tó máa jẹ tó máa fún ẹ lórí burúkú ayé ló wá. wá gbọ́ o gbogbo ẹ̀yin tí yẹn ń ṣẹlẹ̀ sí fún mi ìfi sọ fún yín pé bóyá mo fi ń da yín lójú o mo fi ń sọ fún yín pé orí yín ò pé kẹ lọ jókòó kẹ wo ohun tó fà á tí ọlọ́run fi ràn yín wá ilé ayé kẹ wá bẹ̀rẹ̀ sí fólò ẹ̀ kẹ wá bẹ̀rẹ̀ sí ṣe kò á má ta ọmọ ọdún mélòó tó bá jẹ́ o ní àsìkò tó ń gbọ́ mẹ́sẹ̀gì tí mò ń sọ yìí o commission pé ọlọ́run rán ẹ wá lé ayé láti wá ṣe nǹkan ìyẹn ni add value kí ló ń pè ní add value ní yorùbá. ká nípa ká nípa fún ọmọ làkejì ká nípa fún àwùjọ gbẹ̀mí ṣe rí ilé ayé nìyẹn. bàbá ní ṣókí ni corona covid tó wà ń ta ń sìn kí lè fẹ́ sọ sí i. so corona wa jẹ́ ọ̀rọ̀ yẹn lágbára gan-an ọ̀rọ̀ yẹn ah. a lè sọ̀rọ̀ yẹn tán lẹ́nu oh my god ọ̀rọ̀ corona a lè sọ tán lẹ́nu ooo oh, jẹ́ àfọ̀rọ̀ ní corona oh, but nǹkan tí fẹ́ sọ ni pé corona ń ṣojú lásán corona àwọn kì í ṣe ọlọ́run ló mú wa àwọn ọmọ ẹ̀dá ènìyàn adá ní irun ẹ̀dá ádámọ̀ àwọn ni wọ́n lọ pamọ́ pọ̀ wọ́n wá fẹ́ wọ́n fẹ́ ṣe ìgbé ìgbésí ayé tuntun ìgbésí ayé tuntun tó fẹ́ wá ṣe yẹn wọ́n wò pé káwọn tó lè ṣe ìgbésí ayé tuntun yẹn àwọn nídìí láti pa àwọn èèyàn rẹpẹtẹ kí wọ́n kú dànù rẹpẹtẹ tẹ bá gbọ́ Bill Gates àtìyàwó ẹ̀ ìyàwó òun àtìyàwó ẹ̀ sọ pé ngbà ngbà tó máa February wọ́n nígbà tó bá máa fi di ehm, ending of March ń pé òkú máa sùn sí Africa rẹpẹtẹ ń pé coronavirus máa pa ọ̀yàn máa gbọ́ o wọ́n tún wá ehm, tẹ́ bá rántí Nastademus ní ọdún 2012 ó sọ pé ilẹ̀ ayé máa parẹ́ ẹ mọ ohun tó fà tí gbogbo wa máa fi ń bẹ̀rù tá a máa fi ń gbọ́ gbogbo nǹkan tí tàdé fi ń gba gbogbo nǹkan tí wọ́n ń sọ. àṣà wa ìwà wa àti tà fún slavery wọ́n á gbé tiwọn wá tiwọn wọn la wá gbé sórí. Hmm. gbọ́ o bọ̀ ibi tí ọlọ́run bá ti wá lágbára jù wọ́n lọ ní pé ọlọ́run bá gọ́gọ́ ní original science àwọn tó wá jẹ́ scientist ni àwọn tí wọ́n fẹ́ kọ́pì ọlọ́run ọlọ́run wá lè fún wọn ṣe kọ́kọ́pì ẹ̀ torí pé ìmọ̀ ni bọ̀tọ́ bá wá fẹ́ ṣe jura wọn lọ ọlọ́run bá put wọn back in check ní ọ̀rọ̀ coronavirus àti Bill Gates àti ọmọ gbogbo àwa tá à ń gbé ní. ẹ jẹ́ n sọ̀kọ́ tí àwọn Bill Gates fẹ́ ṣe ká ní bí wọ́n ṣe rò ó sí ló ṣe ṣẹlẹ̀ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kú ní Áfíríkà vaccine yẹn wọ́n á bẹ̀rẹ̀ fi sí fi sí ara gbogbo ọmọ Áfíríkà tó bá ti wá fi vaccine yẹn bí a ṣe kà á sí vaccine yẹn á wá jẹ́ kí gbogbo ọmọ ọkùnrin kí ẹpọ̀n wọn má lè kó má lè ṣakití bọ̀bọ̀ ṣakití ẹ ti yẹ kó má lè jùn gbére yẹn nílé kó má lè gbérí mọ́ kíní ẹ máa máa wà lára wọn tó jẹ́ pé wọn ò ní wá lè ṣe nǹkan kan máa wá di impotent dẹ kò tán síbẹ̀ o á máa jẹ́ kí wọ́n máa máa ronú bí wọ́n ṣe máa ronú mọ́ tó jẹ́ pé tí kankan bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ó máa bí wọn nú wọn kọ̀ òun pé hmm. wọ́n wá di ràúfù ọ̀dọ̀ gọ̀ọ̀lọ̀gọ̀mọ̀ lọ sọ. ńgbà tẹ́bí bá wá pa ẹ́ tán ni pé o sọ pé ò tí ì gbà náà wọ́n á sọ pé tí chips yẹn ò bá sí lára ẹ̀ ò lè róúnjẹ jẹ. jẹ orúkọ ẹ̀ ò lè sí ní banking industry ò lè ní account wàá wá di outcast wọ́n á fi ẹlẹ̀ kó wá gbẹ kú kó kú dànù gbogbo ń ṣì wá ń bẹ̀rẹ̀ dẹ̀ ń ṣe oríṣiríṣi ìranu tó jẹ́ pé kó yẹ kí gbogbo everybody jáde kí wọ́n dúró pé ah oh my god ẹ wá wo àwọn ìjọba wa wọ́n ti wá gbowó lọ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ yìí o ń gbé kọ́ pa àwọn tí wọ́n Abu, don't you understand? Pẹ̀ fún wọn jẹ́ kọ́ kú dànù. Ẹ ṣáà ti fún àwọn alówó. Àbó ògbọ́ controversy tó lọ ń pa Gbàjàbíàmílà ń pa eh, tó jẹ́ ń pé kọ̀ọ̀kan. There is no smoke without fire. Àbí Gbàjàbíàmílà ò kò welcome bí gate ni. wá o tọ́lọ̀ ń ṣe fún everybody nínú coronavirus ọlọ́run á ní ẹ̀ ẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe nìyẹn ọlọ́run ní òkè ọwọ́n tèmi o wọn ò lè kú nítorí pé èmi ni ọlọ́run ọba tí wọ́n bá dẹ̀ ti ń sìn mí tí wọ́n wà pẹ̀lú mi ikú kankan ò ní pa wọ́n wá gbọ́ o ẹ̀yin tí ẹ wá ṣe gbogbo eléyìí pé kẹ́bẹ́ ẹnu gbọ̀ ẹ̀yin ni kí á bẹ̀rẹ̀ sí kú abakẹ́rì ṣókó àbíkòkù wá gbọ́ abakẹ́rì gba budget nípa kí a ṣe ilé àwòsàn tó máa tọ́jú àwọn èèyàn wa sí abuja, tíyàwó Buhari fi tọ́ sọ pé kò sí syringe ń pé ordinary syringe ń pé kò sí ní hospital làbújá lásòrò kí ni Abba Kyari tó jẹ́ chief of staff kí ló ń wá kiri láti lọ negotiate eh, cement electricity deal kí ni Abba Kyari láti fi ọwọ́ ẹ̀ sí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà tí buhari ò mọ̀ tí wọ́n á sọ fún wọn pé buhari ò mọ̀ buhari kọ́ ló ń rù lọ́wọ́ kabal ló ń rù ẹ jẹ́ wọ́n á sọ fún yín o Abacha jẹ́ ju báyìí lọ o ẹ má fi ọlọ́run ṣeré o kókù díẹ̀ báyìí ọlọ́run máa ṣe nǹkan tó fẹ́ ṣe níbi tọ́lọ́run ti fi ju gbogbo àlọ́ ohun tí coronavirus sọ nìyẹn mọ́tò wọn wọn alẹ́ gùn mọ́ akọ wọn wọn lè ṣe oppress wọn lè oppress ẹnì kankan ngbà tó wá yá wọn á ń gbé rẹ̀ sí tó ti bàjẹ́ fún ah, olóṣì ní nàìjíríà.